ṣe ti gbọ́ Mr. Oríyọ̀mí ní ẹni tó bá mọ iyì gíga láyé kò kí ń ṣe gíga ara ẹ̀ nìkan ló máa protect kò ní fẹ́ kẹ́lòmíì tó ga náà kó wálẹ̀ wọ́n ṣe kinní yẹn légbòlé ni Mr. Oríyọ̀mí ti gbọ́ ẹ̀ lot bọ̀ torí pé òun pàgbàlá Gabriel ti ga kò ní dákan mu wálẹ̀ Mr. Oríyọ̀mí dìídì lọ sọ́fíìsì àgbàlá Gabriel Mr. Oríyọ̀mí ò pé wá sọ́fíìsì kó wá gbẹnu sí Mike torí pé òwò pò ga wọ́n dá mọ́ lórí social media ẹ ti understand wọ́n fi ṣe gbólé wọ́n rọra bò chinchini ọkọ̀ fún mi ìdí láyé láti sọ̀rọ̀ chinchini ẹ ti understand ẹ ò tó rọ́bìnrin tó ti ga wọn ò fẹ́ kó ṣe kí ni kó wálẹ̀ àmọ́ ẹni tó ga tó ga ní ọ̀nà tó da òun lọ́lọ́ máa ń protect tó o bá ga ní gàyà tó o mọ àwọn ènìyàn tó fi wọ́n ṣe ìtìsẹ̀ tó fi wọ́n ṣe ìlì tó kó sí wo tí ènìyàn bá máa rún ẹ tó bá máa rún ẹ lé tó bá máa rún ẹ lọ́rùn ẹsẹ̀ wàá fẹ́ là òun kan ti máa sọ nìyẹn tó bá ga kò fọpọlọ ga sọpọlọ má lọ ga kò kúrú nínú ọpọlọ kò kúrú nínú òye kò kúrú nínú làákàyè gíga yóò make sense ọrùn ẹsẹ̀ lè lọ yẹ̀ ok. àwọn ọ̀rọ̀ tí mú ìdí ẹ̀ sọ̀rọ̀ sí gbé sáfẹ́fẹ́. kí lẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí Muyideen ń sọ ò ṣeé gbé sáfẹ́fẹ́ Mr. Oríyọmí wisdom wisdom pọ̀ ọlọ́run Muyideen ó ní ohun tó rí ó ní ohun tájárí tájá fi ń gbó gbógbó wọ́n kọ́lé fún yàn ó fi lélẹ̀ ó ń rìn kiri inú ọjà Bódìjà ó ní ń kiri ń ṣalábàárù ni yín máa tọrọ jẹ padà ọlọ́run má jẹ́ tọrọ jẹ láyé mi o ó ló pé òun ó fi lélẹ̀ ẹ jọ̀ọ́ taná gbé sínú ààfin tó sọ pé kó wò òun taná ń kẹ́ bí ọba tí ó sọ pé kó wò òun taná ń kẹ́ bí olórí tí ó sọ pé kó wò òun taná dáde ilé lórí adé ọba tó sọ pé rọ́ adé tí Jésù tó ti rù nítorí ẹ̀ṣẹ̀ wa adé ẹ̀gùn òun fẹ́ dé sórí ìwọ jẹ́ Jésù wàá fẹ́ là tíráyà adé ẹ̀gùn ọpọlọ ẹ wo ọpọlọ yẹn máa ó máa yí dànù tó jẹ́ pé gángan gángan gángan lẹ́ni yẹn máa ṣe kiri ayé jésù tó rù ó rù fún wa torí ẹ̀ṣẹ̀ wa ni ó kó tún jíǹde padà ta ló lẹ́kùn tó máa jíǹde láyé tá a wà yìí ṣẹ́yìn máa bẹ́ni yẹn ṣe ẹ́ abẹ́ ti rí rí à ń gbọ́ jíjàre òye pọ̀. and gbogbo òṣìṣẹ́ àtẹ̀bá fẹ́ ṣe ṣe gbọ́ decision tẹ bá fẹ́ ṣe lórí ẹ ẹ ṣe báyìí no ẹ̀yin náà wisdom bàbá ẹ̀ mọ̀ pé tó yẹ pé ká máa fọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí ò ṣe é gbé sáfẹ́fẹ́ mo sọ̀fà yín tẹ̀ ń bú Muyideen Muyideen ṣé Muyideen rí yín pẹ̀ ń bú òun lákàyè ti sọnù lọ́pọlọ ẹlòmíì Muyideen Muyideen ẹ tán wò tí òkè ń wòran Muyideen. Àgbàlá Gabriel olú yẹ kó sọ̀rọ̀ sí lọ́pọlọ ó lè ṣe nǹkan tó lágbára orí yàn nínú ẹ̀rẹ̀ ó ló wẹ̀ fún ó ló gbé wálé wà láìtàláì tó bá rí nira láàrin ọjọ́ kan gbogbo nǹkan tó kọ̀ lẹ́yìn ló máa lọ ṣe padà láti múnú òun dùn ẹ̀ẹ́rẹ́ àwọn tó mú gbaná tó bá ti filẹ̀ tó ti ẹ̀ pinnu páwọn òmú mọ́ tó bá rí ṣòro kékeré wàláì ó dìgbà tó bá rí àfàwọn tó ní orí ọ̀fẹ́ àwọn tó ní ìmọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run pè tí ọlọ́run yàn àwọn tí ọlọ́run ṣe lógo àwọn náà máa understand bí wọ́n ṣe lè manage irú èèyàn bíi Muyideen kò kì í ṣèyàn lásán lásán ajẹkó lóhun kígbe alájẹfẹnuhọra ẹni tó jẹ tí ò rò tọmọ ẹnìkejì ẹni tó ń pè nǹkan tó ń jẹ ló ń wá ẹ wò gbà tó ń ṣe ṣó mú èdè ṣó ẹ máa ṣó Àgbàlá Gabriel máa ń dùn ni mo máa tẹ pa síbẹ̀ máa tún máa lọ lórí street báyìí mo máa máa gbọ́ lọ ní mi stop ó máa ń dùn ni bọ̀dá yẹn ó ó ó ó ó fọ́ ni ọlọ́run fún lẹ́bùn ó wá kó kọ́lọ́run ṣàánú ẹ̀ bó ti ṣe ṣàánú ẹ̀ láti ilẹ̀ kọ́lọ́run tó wá rẹ ẹni tí ò ní tó máa tún understand ẹ̀ tó máa gbé ní bíbá tó dé nísìn tó ń kọ́ ní jùlẹ̀ ṣóye yín Agbala Gabriel kò ṣe dáadáa tó bá fẹ́ kú kó kú tó bá fẹ́ ètì mi kó ètì mi especially olórí burúkú yín tó ń bú Wùmí ọmọ ọlọ́mọ opó mo rí ngbà tí wèrè wèrè yín sọ̀rọ̀ èèyàn kan ní for this one I will never support you eh, but for Wùmí you can support you you can support torí pé wo ò bímọ you can support but you will not support for Agbala Gabriel orí rẹ ti kan. talele kó sì lọ kó sì lọ idiot marafoka kí yẹ keep quiet jẹ́ n block ẹ ìrayé òṣì wèrè ni ẹ bó ṣe sọ̀rọ̀ yẹn mo fẹ́ mo ìfẹ́ lòdì twenty minutes lọ ń bí torí pé ní dákẹ́ kí ìyá ẹ̀ keep quiet yẹn ń lo one hour olóṣì wèrè ní ẹ mo níwọ̀n sọ fún mi nǹkan tí máa ṣe tó bá ní má pariwo ni màá ṣáòtù tó bá ní dákẹ́ tó bá ní kí n dákẹ́ màá pariwo tó bá ní má pariwo má pariwo má pariwo ìgbà yẹn màá pariwo ó yá pariwo ìgbà yẹn màá dákẹ́ so ẹ kó ṣì lọ má control mi bí ọmọ àlè olóṣì àwọn ọmọ ogun mugun tó sì máa máa sanwó mugun lọ àwọn wèrè tán lè ṣoore mí inú wọn ìdílé wọn ń jẹ ìyà àwọn olóṣì wọn ní tẹ bá fẹ́ ṣe charity wọn ló bẹ̀rẹ̀ láti inú ẹbí ẹ mélòó ló ti gbé sókè inú àwọn ẹbí ẹ tó o bá ti ṣàánú kankan fẹ́ bí ẹ kankan mo ní ẹbí dádì mi kan tó jẹ́ pé kò yẹ kí n tiẹ̀ gba ti bàbá yẹn mo gbọ́ para wọn ò yá èmi ní kọ́kọ́ o àǹtí mi tí mo ní ní London mo tún sọ̀rọ̀ wọn lójú wọn wọ́n fún mi lówó èmi náà tún fowó sí mo tọ́jú ẹ̀ nígbà tí dáàdi mi kó ààrẹ o but mi ò kí ẹ̀ mo dúró fún tán mo tọ́jú ẹ̀ ó wá àwọn ọmọ ẹ̀kọ́ tọ́jú ẹ̀ bọ̀ tọ́wọ́ wọn ò tí ẹ ti understand nísìnyí tó lọ́ọ́ dẹ̀ ṣe díẹ̀ mo tọ́jú ẹ̀ ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ òun lẹ́ni kejì ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ẹ kó ṣì lọ ẹ kó rí burúkú lọ mélòó lẹ tí ìtọ́jú nu ẹbí yín àwọn olùṣí ó kárí mi owó ti di three hundred and something ó di four hundred five hundred èmi ti já mi ṣe mú gùn mọ́ chingba mi lè dá sọ́dọ̀ Àgbàlá Gabriel ìwọ tó wá ń bú mi níbi tó bá tún dá tó bá gbéyàn wá lọ́la tí ẹ máa yẹ ni èmi ò dá mọ́ mo ti kúrò nínú yín mi ò dá sí gbá fàgbàlá Gabriel mọ́ ọ̀rẹ́ ló ṣe mú ìdè mú ìdè fi ibi sùn ọ̀rẹ́ kọ ọ̀rẹ́ nígbà tẹnu dunú tẹni lákàyè torí yóò pé mú ìdí òwa ọ̀rẹ́ ó ń rìnrìn ayé ẹ ni ìwọ ló pé bí ọ̀dọ́ àgùntàn ìwọ ló máa ṣe kí ni ó máa mọ bó ṣe máa fi bíbélì gan sọ ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ẹ rìn nínú ẹ rìn nínú ọgbọ́n ẹ jẹun nínú ọgbọ́n ẹ fòye ẹ fi ṣe gbogbo nǹkan tẹ bá ń ṣe nínú ayé nǹkan tágbára yín ò bá ká ẹ fi sílẹ̀ orí àwọn tó wọṣọ tán múra dáadáa lórí stíríìtì ò mú wọn ẹ tó ti já síta tó ti wà nínú ayé ọ̀rẹ́dì òun ló mú wọnú agbo òun mú wọnú agbẹ́ wá ń ṣe ṣìbáṣìbo tó bá ti ṣe ẹ fẹ́ gbá sí nídìí ẹ bo kó lọ fà tó ń ṣe lórí tiktok ẹ bo kó lọ fà ẹ tap tap tap tap tap tiktok tap tap tap tap ẹ wá lọ tap tap ẹ ẹ fún lápá arúgbó ọjọ́ ẹ fún lápá lẹ́yìn kí ló dé ọlọ́run gan jésù ó dé etí padà fẹ́ létí ó dé etí padà fẹ́ létí nígbà tí wọ́n fá etí etí tó yẹ pé ó yẹ kí jésù gan bá wọn fá kejì ó dé etí padà fẹ́ ẹ̀yin wá ń bo kó lọ fà nínú ìjọ ọlọ́run ṣọ́lọ́run ló ní kẹ́ máa bòdì èèyàn ẹni tó ti wà nínú ayé tẹ́ ẹ pèsè agbo ẹ wá ń bòdì ẹ̀ ẹ bo nídìí ẹ lù ú àgbàlá nàìjíríà ní kò ti ṣe o wá gbedèlú òyìnbó wá ṣẹ̀wọ̀n àbúrò páwọn òyìnbó jọ nàìjíríà tán ní làákàyè ọ̀rẹ́ ló ṣe ọ̀rẹ́ ló dìbí ọ̀rẹ́ wẹrẹ wọn ó bá olori olórí burúkú tó ṣòṣì nílùú òyìnbó wá lọ sẹ́wọ̀n wá fẹ́wọ̀n ló gbà wá fún ènìyàn ní àpẹyọ kan nílùú Germany àfikẹ́ni yẹn bò ọmọ tó bí wọn bí ẹrẹ tó bá ń ti lọ pé fun fún ọmọ ẹyọ kan ní àpalára wọn á tún gba àwọn tó kù lọ́wọ́ ẹ pé o ti ya wèrè wọn máa nídìí láti ṣe ẹ̀kọ́ ọpọlọ ẹ̀ mo ní ọmọ eighteen years lọ́wọ́ bí mo ṣe wà yìí ó ti di èèwọ̀ kò ń ṣe pé mo bẹ̀rù ọmọ mi but àjọ ń pọ́nra wa ní ni àjọ máa respect ara wa ni ah ọmọ mi eighteen years ó tẹ̀ ti ga jù mí lọ lórí ìdúró kí wá ní ọ̀sẹ̀ mi kí wá ẹ bá ń tẹ ẹ bá kí n fún lẹ́gbàá ah tó bá gbẹgbà yẹn lọ́wọ́ mi wàhálà ọlọ́run ò bínú sí o wàhálà yìí ó yẹ kó gbà á ni kó gbà kó jù dànù pé abeg leave me which kind level be that tó kílẹ̀ sọ pé mi ì tiẹ̀ ní ṣe ìní kọjá àyè mi ok àjọ fẹ̀yìn síra wa àjọ ń gbádùn ara wa ní tó bá ṣẹ̀mí mo lè wá bínú ẹ̀mọ́ kí èmi náà ṣe bí mọ́mí kì í ṣe báyìí kì í ṣe ó tán kí n fi rí kí n fi rí àwọn ọmọ yẹn gan wọn ò like especially àwọn ọmọ tá a bá ń tọ́ lóyìnbó wọn ò like kẹ́ ẹ̀ sọ̀rọ̀ sáwọn ọ̀rọ̀ máa ń dùn wọ́n germany bí wọn ò kí ń nà ọmọ but ìwọ ọmọ tó bá lọ bẹ́ punishment tó máa fún ẹ lásán wọn ò dẹ̀ kì í ṣe kíni wọn ò fẹ́ kọjá àyè wọn kò ń ṣe gbá lèèyàn fi ń ní ọpọlọ kò ń ṣe gbá lèèyàn fi ń ṣe nǹkan tó yẹ kéèyàn ṣe ìgbà tó ń nà èmi nígbà tí mo wà kékeré nígbà tó tó séèjì kan wọn ni mo fẹ́ jẹ gbàgbà màá ṣe báyìí tó bá ti kọ́ ká tó gbóná dáadáa tẹ́wọ́ ẹ wọ́n máa fi si fún ẹni wọ́n fi si sórí mẹ́ta kó tó mọ̀ pé gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ ikọ̀ wọ́n máa ṣe báyìí lọ ah, gbàgbé òṣì tí má léètì láti mo ṣe ní Sunday school gan pa máa fẹ́ gbà sí mi ń dì màá ti wọ màá ti wọ àwọn oríṣiríṣi sísàlẹ̀ ọjọ́ kan náà ká mi pé kí ló ń dún di ẹ̀rọ ayì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ná mi lẹ́sẹ̀ ọjọ́ yẹn láṣìírí mi tú ni mi ìdíra mọ́ ní kíni ẹgbà kan náà fi ń ṣe Àgbàlá Gabriel ẹ fi làákàyè ẹ fi ọgbọ́n ṣe ṣọ́lọ́run pè yín ṣá ṣọ́lọ́run yàn yín ṣá ṣé kò ń ṣàpò yín ló pè yín ṣá ṣé kò ń ṣe pèmí ara ló gbé yín wọ̀ ṣẹ́mi ọlọ́run wà nù yín ṣá àwọn àáfàá tó nà leke ogan mi ìṣàn pé wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ torí tán bá ṣe bẹ́ẹ̀ láyé tàwọn ó yẹ káwọn ọmọ yẹn sá dànù ni kí ni gbogbo nọ́nsẹ̀nsì yẹn àgbàlagbà nígbà tí mi ná ọmọ etí yẹn sí mi ò lè lu ẹ̀rọ pé màá wá rí tẹnu àgbàlagbà màá wá fọwọ́ ra yín lórí who does that ó yẹ kó boyin ní igi kọ́nu ẹ̀yìn gan ó yẹ kó da yín dùbúlẹ̀ kó náà yín Àgbàlá Gabriel ó yẹ kẹ́ jẹ gbá kí gbogbo ẹ̀yìn yín bó ó yẹ kí wọ́n nà yín tẹpọ̀ntẹpọ̀n kẹ́pọ̀n yín gan fọ́ dànù ẹ jẹ̀bi nínà tẹ̀nà bọ̀bọ̀ yẹn torí pé gbowó fún ẹ mú èèyàn nínú ayé ẹ wá ní o tún fẹ́ bọ́ sínú ayé báwo lẹ ṣe ṣe àgbẹ̀sí ayé ẹ̀ ọlọ́run á béèrè lọ́wọ́ yín torí jẹ́jẹ́ ló ń lọ lórí adẹ̀fí yìí yẹ wò ẹ́ torí ìyẹn abu ọlá fún ẹ abu yìí fún ẹ apọ́n ẹ lé agbí ẹ báyìí torí bọ̀bọ̀ yẹn ni mo ṣe láìkẹ́ ẹ̀ ẹ wá bò ní ìyẹn mo èètì jù mo lè má dá sọ̀rọ̀ yín o èmi ò fẹ́ bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ nínà yẹn ni mo èètì jù ló dùn mí ó dùn mí láìpẹ́ ní pè mí lẹ́nà nígbà tí mo rí ẹ̀yìn ẹ̀yẹ bó ṣe lé ó dùn mí gan ó bí mi nínú. irú rọ́bìṣì wo nìyẹn wọ́n tún wá ní kó jókòó ẹ̀ ń tẹ́ ti fàpá sí lẹ́yìn tó ti rí tó ru nǹkan lóyún kinní tó ń rìn kiri ó tún ní kó dìde kí ni dìde ẹ̀yẹn kí ló fẹ́ dà fún ẹ kí ni ìjókòó ẹ fẹ́ dà fún ẹ you are a wicked soul òye lẹni tó ń pè ránṣẹ́ ọlọ́run every sunday náà ó máa máa rọ amaláwere ni ṣáwọn arebi palókùnú chọ́ọ̀chì ẹni tó bá yẹ mímí òjòjì òṣì ó máa rọ amaláwere every sunday náà ń já màlà bí olórí pípa nínú chọ́ọ̀chì kí ló dé wà ní chọ́ọ̀chì máa máa wọlé tètè close ká má là má lọ tutù ṣé kò ń ṣẹ̀ṣẹ̀ lẹ́tún dá mbẹ̀ tẹ́bí bá ń pa àwọn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fún wọn lówó kọ́ lọ sàmàlà ńlẹ̀ kọ́ lọ sebẹ̀ àwọn arẹbí pa ló wà ní church yìí ni ah, ṣé kò sáwọn ará sábó nìbàdàn ni ẹ má ṣí wọn lọbẹ̀ ń every sunday kọ́ lọ jàmàlà mo gbé àǹtí kan lamẹ́ríkà ló sanwó àmàlà tèmi bọ̀dá kan canada ló sanwó àmàlà tèmi ẹ pẹ̀lẹ́ o ẹ sanwó àmàlà lórí yín apá ṣé lórí yín ò pẹ̀ ní làákàyè àmàlà lẹ fi ń pè wọ́n wọlé nonsense no no no mi láìkí nǹkan tá a ṣe o mi ò sọ̀rọ̀ sí yín rí bọ̀bélé aṣọ gbé ni kò sí nǹkan tó máa fi mí ṣe wàláì nítorí pé o na bọ̀bọ̀ yẹn àdàbí tí iná ọlọ́run bá dùn sí ṣé nínà tẹ ẹ̀nà yẹn ṣó sáàbí kò sà ká náà ẹ̀nà ni kò ní sà kò sí nǹkan tó lè máa rí ká ní ẹ̀ kí nà kò ní sà mo sọ fún èèyàn kan ní alẹ́ àná mo ní bọ̀dá Muyideen ah mo ní bóyá ó ní nǹkan kan pàtó pé gbogbo nǹkan tó ń sọ yẹn náà ẹ jẹ́ ká gbélé ó máa ní nǹkan pàtó tó ń dùn lọ́kàn èèyàn ẹ̀ lè náà kọ́lé fún kó fi ilé ẹlẹ́kọ̀ọ́ sá lọ at the end of the day kí la gbọ́ ó nílé tó fóun ò fóun dọ́kúmẹ́ǹtì wọ́n ló nílé ẹ̀ ṣé nìkọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ sáyẹn dọ́kúmẹ́ǹtì lójú wa látọjọ́ wo ló ti kọ́lé láti nóde láńlọ́ọ̀dù tó o bá tiẹ̀ kó dọ́kúmẹ́ǹtì fún tó yẹ tó o bá tọ́jú ẹ̀ ṣe bó yẹ kó o sign ẹ̀ fún ṣe bó yẹ kó ṣé irú signation yẹn ṣé nílò yẹ kó ṣe online ṣé nílò yẹ kó ṣe àgbàlá ah! <laughs> ẹ rọra o ọlọ́run á bí yín o èmi lẹ́yìn ènìyàn mo lè má sọ anything mọ́ àmọ́ ọlọ́run á bí yín ọlọ́run lọ́ba tó máa ń bí mi tọ́lọ́run bá dẹ̀ bí ẹ ní èrè ọ̀rọ̀ o máa ní problem o àfi tó o bá jẹ̀bi ló kù tó o bá jẹ̀bi o máa ní problem lọ ka bíbélì ẹ dáadáa o lọ ka bíbélì ẹ dáadáa ẹ gbéjẹ forí àti gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń gbéjẹ kiri tẹ̀ ń bú Muyideen kiri Muyideen ò ní nǹkan tó fẹ́ lù sí wàhálà yẹn yẹn lẹ́lẹ̀ kọ̀kọ́ kó kọ kiri tẹ́ wáyé wá kọ èyí tó bá kòṣì ní bíbá máa blọọkì ẹ ni ẹ kórí burúkú lọ òru ẹ ti understand má kọ̀kọ́ kúkọ you support Agbala Gabriel face that side ẹ fi mí sílẹ̀ síbí mo hate nǹkan tí mi like nǹkan tí mi like mi ò lè pretend kí ló dé tó nà why tó ṣe nà mo ní mi nà ọmọ mi ọmọ etí yes mi lè nà ọmọ never iye tó jẹ́ bí fifteen plus gan mi ò nà. No tó bá ṣe nǹkan tí ò dá ẹ wá nílà káyẹ tẹ́lẹ̀ sọ kalẹ̀ tẹ́lẹ̀ pé àwọn kan tí ẹ̀yin ò bá ní ìmọ̀ àtòyé tó gborí yín ò gbé ẹ lè pe àwọn tó tún ní ọpọlọ jù yín lọ ṣé ẹ ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ju ìwọ lọ ni tó lè pè tó bá dórí ta tó jẹ́ pọnà rújú ó bò ẹ ń bò ó wá dé nígbà tí bọrọ ẹ ti tó àṣírí tẹ wá bọta ó ń ta tẹ́tẹ́ hmm, kò ní ta tẹ́tẹ́ tó bá ta tẹ́tẹ́ kí ló yẹ kẹ́ ẹ ṣe tí ò bá gbọ́ ọ̀nà owó ló yẹ kẹ́ ẹ gbé gbà nínú òlò yẹn kẹ́ máa bo onígi irọ́ kò ní sá lọ ewúrẹ́ gan ẹ bá nà jù gan wèrè ewúrẹ́ gan máa sunkún. ẹ wà very very careful ó lè tẹ̀yìn yẹn stop ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ gbé bàbá kí lórúkọ bàbá yẹn wá tẹni wọ́n fún ní five point something million five point something million tẹni ẹ ti rí tẹ̀sán update yẹn mo dẹ̀ mọ̀ pé ó lè jẹ́ times two àbí times three ẹ ti understand kò sẹ́ni tí kò sẹ́ni tí ò mọ gbọ́ kó fẹ́ràn sẹ́nu kan wá tì wọ́n níbi tá a ti ń ṣe láti ń jẹ ìránṣẹ́ ọlọ́run nìyẹn lọ́jọ́ kò sínú chọ́ọ̀chì ẹyẹ ṣe ṣáríìtì olórí burúkú kiri lọ́ọ̀láìnì tí ó bá sí Facebook ńkọ́ àwọn tó ń gbé wá fún ṣáríìtì ń ṣèwọ́ lówó tó fẹ́ fún wọn ni tó bá dẹ̀ fẹ́ ṣe ṣáríìtì gbá káùntì wọn lẹ̀ I don't do rubbish anymore mi ò dáwó fún wèrè kankan any fucking account mi sanwó sí mọ́ mi gbà ti gbogbo yín ẹ lọ mówó àpò yẹn lọ fi ṣe ṣáríìtì ẹgbẹ́ àkáǹtì ẹ̀ńtẹ́ gbé wálẹ̀ ó da ká ṣàánú ẹgbẹ́ àkáǹtì wọn lẹ̀ ṣé àkáǹtì ti yín ṣé kò kí rẹ̀ ni ọjọ́ wo ló máa kọ́ àkófàyà tẹ́ ń gbowó sí lójoojúmọ́ gbowó sí ṣẹ́yìn ò tẹ̀ lè lo àkáǹtì irú bàbá lébi oṣù yẹn ṣé kò yẹ kẹ́ lo àkáǹtì ẹ̀ odidi celebrity kí lẹ́ mìn àwọn tó ń ṣeré orí ìtàgé tẹ́ gbé wá kọ́ ṣàánú ẹ̀ lè fa àkáǹtì wọn síta gbogbo ẹ̀ ṣáà máa tó yín lójú báyìí ni àtọyín lójú báyìí kówó di ten million kó di fifteen million nígbà tẹ ṣe ṣó ti one point something million tó wo ṣó yẹn bàbá yẹn tún àti o ó tún àti ẹ tún ní kó ṣe skin tàbí kílẹ̀ tí ẹ tún ní kó ṣe ó tún ṣe ń bẹ̀ ó tún àti fún yín bẹ̀ lẹ́yìn yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá sọ pé one point something million wò ẹ wá ní ẹ ti rí five five million ẹ ti gbé bàbá yẹn pàrà bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ méjì òun àtàbúrò ẹ̀ bàbá lé bi oṣù lọ́nlọ́n tó yẹ pé tó bá ń dáyé bímọ á bí ẹ lọ́mọ Àgbàlá Gabriel àkáǹtì tiẹ̀ ló lè gbélé ẹ̀wọ́ ló lè bá aṣọ àkáǹtì owó ló lè kówó torí ló lè kó fún ẹ ṣayé eré ẹ ṣayé eré torí ó wá ń sìn la fi rí tẹ wá sáìn dọ́kúmẹ́ǹtì lórí ṣò lórí Facebook lẹ ti sáìn dọ́kúmẹ́ǹtì fún Muyideen ẹ ti understand wèrè wo ló bu mi. kó sì lọ mi ṣe foundation mi ń ṣe charity òfò mi ń jowó mi ń jáàgùn aláàrù ẹ kó rí burúkú lọ wáì tó máa ní start tèmi ìwọ ló máa kọ́ mi kó sì dànù kó sì lọ ṣó ò tí ì lọ ni wèrè mo ti block ẹ nà ò sí ń wí ènìyàn a gbọ́wọ́ lórí ṣó mi ẹ kó sì dànù àpòkúta sọ̀rọ̀ wèrè rí ẹ bàjẹ́ ọ̀dẹ́nsìn kémi sàti ṣàrìtì ń ṣa alágbòjẹ̀dí olómi gàrí ẹlẹ́bà yìbò òpònú bábà tó wẹ̀wù òdì. ṣe gbọ́ torí pé bàbá yìí ti gbọ́rọ̀ á ah! làákàyè pọ̀ mr oríyọmí asam àyìn mr oríyọmí kétù nínú mr oríyọmí amsa mm, tàbí ah mo gbé fún yín wọn ló jẹ̀bi yín o ó jàre yín o ẹ rìlíìsì ẹ ẹ dẹ̀ mọ̀ pé èyí mo play fún yín lẹ́ẹ̀kan mr oríyọmí ni ah àwọn ọ̀rọ̀ tó sọ kò ṣeé sọ lórí kámẹ́rà ó yẹ ká gbàlá Gabriel ní no ẹ ko kó sọ lórí kámẹ́rà wọn bí ẹ̀dá kó sọ bẹ́ẹ̀ tí Muyideen bá sọ̀rọ̀ ẹnu àṣírí lẹ ti máa gbọ́rì jìnnà ọ̀rọ̀ Muyideen tẹ́ ń pè láṣírí yẹn tó bá sọ̀rọ̀ fún yín ibi tó ti jẹ̀bi asọ́ ibi tó ti jàre asọ́ irú àwọn yẹn ah! wọn ò gbádùn débi tán máa parọ́ ọ̀nà ta tẹ́tẹ́ ní bẹ́ẹ̀ ni ó ní mo ta wọn náà mú gbóni mi ò mú mọ́ o ó ní ìfà tó máa ń rí òun lára tóun bá gbọ́ òun ẹ̀ ọmọ tí ó ní no ó lóun máa ó ní bọ̀ tẹ́tẹ́ ó lóun ta tún mọ́ tègo ó nígbà tó dẹ́ ẹ̀ fóun láwẹ̀ biribiri ó lóun ò padà síbẹ̀ tó bá ti jáde ẹnu lọ ta tẹ́tẹ́ ni kò gbúdọ̀ rírí ẹsẹ̀ kí ló dé àwọn ọmọ wa gan tó jẹ́ pé à kì í jẹ́ kó ṣeré tẹ́ni à a máa kó wọn lọ playing ground tó máa lọ ṣeré kí ló dé. torí ẹ kọ́lé ẹ pẹ̀lẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe nìyẹn bí wọ́n sọ̀rọ̀ nǹkan báyìí mo fẹ́ o tọ́ agbára mi ò o lọ́dà rẹ̀ sì lọ́ ṣe ti gbọ́ Mr. Oriyomi ní nǹkan báyìí ni mo fẹ́ o kágbára Gabriel náà dẹ̀ sọ agbára mi ò ká o má dáràn sí mi lọ́rùn o wọ́n fi ọgbọ́n ṣe ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe wọ́n fi ọgbọ́n ṣe wọn ò fẹ́ fà á kógun máa yẹn ní làákàyè sẹ́ẹ̀ mo ní ẹgbẹ́ Oríyọmí Hassan ẹgbẹ́ fún gbòòsà ó yá ẹja máa gbọ́ lọ Agbala Gabriel ṣáwọ kí ìwẹ ló tò sí bí kò máa kọ́mẹ́ǹtì bú mi bàbá yìí bú yín ọlọ́run aṣàgbára dọ̀tun ẹ má jìnnà sí wa ó dáa ẹ má bínú àì máa dáwọ́ ẹ máa gbé wọn wá kẹ máa fà káùntì yín lẹ ẹ má nìkan wá bú mi mọ́ ẹjọ́ òru làwà yìí ìlè máa ó ti sún mi blọ́ọ̀kì ẹ ti understand <coughs> ẹ jẹ́ blọ́ọ̀kì lé. fún láǹfààní kó sọ̀rọ̀. ok ẹni sùúrù á dáa fún yín Mr. Oríyọmí wọ́n ni? ẹ jẹ́ ká fún láǹfààní kó sọ̀rọ̀ ẹni ní do you have husband like this um, yes mo ní ọkọ ẹ ti understand bọ́kọ mi ò kì í ṣe kí ni kò mú kan mọ́ kan ó ti pa mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ kò lè sọ pé kó dáwó fún ènìyàn kan kó máa fa àkáǹtì ẹ̀ kó máa fi gbá àwọn èèyàn lórí gbàgbó sí ok yes ọkọ tí mo ní nìyẹn ó ti pa mọ́ṣẹ́ very hardworking man o ti understand ẹ̀wọ̀n kan tó máa pẹ́ lẹ́ẹ̀kan tó máa gbé lẹ́ẹ̀mẹ́ta ni o ti understand kò kí ń gbáyàn lójú jẹ́ block yẹ fúru question tó béèrè yẹn because kò sẹ́ni tí ò mọ̀ pé mo lọ́kọ for you to ask that kind question you are rude you are very very rude you stop it okay see someone like me oníṣẹ́ mo lọ́kọ mo lọ́kọ ṣó ti understand Bàgbàlá Gabriel sọ fún ní kó fowó àpò ẹ̀ owó mọ̀lẹ́bí ẹ̀ ogún tó jẹ́ nílé bàbá ẹ̀ ní kó máa fi ṣe charity àti tired of charity tó bá fẹ́ ṣe charity ní kó gba account àwọn tó gbé wá ẹni kó máa gbé sílẹ̀ ó lè làgbàlá Gabriel ẹ̀jẹ̀ fi gbogbo ẹnu sọ́tẹ̀ bá wá kọ́mẹ̀ntì bú mi máa ń lanu sọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ ẹ́ kó ṣì kó ṣì dànù kó ṣì lọ kú kó ṣì lọ mo ti block ẹ ẹ má bínú jàre ẹ jẹ́ ń block ẹ máa make sure wọ ọ̀tá ìwọ àti ta ni mélòó mélòó ni irú yín ta ti pàdánù bíbá ẹ lálẹ́ lálẹ́ òkú tó bá kú tí ò mọbi tó yẹ kó gbà wá máa ń tù pa ni. you don't ask me that kind of question. Ah ah, kò sí ẹni tí ò mọ̀ mi tó bá ti béèrè pé ṣé mo lọ́kọ ò mọ̀ mi nìyẹn mi ní ìdí ẹ̀ bì.

wọ́n sọ̀rọ̀ àníbọ̀dá yìí ti gbọ́n jù wọ́n ti sọ pé wọ́n ní ehm, àgbàlá Gabriel pásítọ̀ muwamuwamuwa tàn ṣe gbàrí wọ́n ní ẹ̀rẹ́rìn látàrọ ta ti ń sọ̀rọ̀ ní pásítọ̀ Gabriel ní mò ń ro gbogbo ẹ̀ ní ó kà wọ́n láyà torí Mr. Yomi ní ah Muyideen sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ tí ò ṣe gbé sáfẹ́fẹ́ mánu yóò bold kò wá bold kò ní ẹ jẹ́ kó gbé sáfẹ́fẹ́ gbogbo ọ̀rọ̀ tó sọ tó pọ̀ yẹn mo fẹ́ gbọ́ mi wàláì ní ìjẹsà ní èrè máa ní gbogbo ọ̀rọ̀ tó sọ because ó ti bà mí jẹ́ fún yín ẹni kó sọ ní orí gbangba wá lẹ́à Àgbàlá Gabriel ò lè sọ kò lè rẹ́rìn ó fojú pọ̀ ni ó ń gborí lé tébù ni mi sórí ní ẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ ni ah wọ́n ní mò ń ro gbogbo ẹ̀ kí lẹ̀ ń ro kí ló tó dorí àgbà yín kodò ẹ má wàrà yín ṣe ẹ ṣe charity tínú ọlọ́run dùn sí ẹ mú àkáǹtì àwọn ènìyàn ẹ gbé sílẹ̀ ẹ jẹ́ kán fowó sí ẹ ṣe láti inú wá kẹ ẹ ṣèyí fọ́lọ́run kẹ wo nǹkan tọ́lọ́run máa ṣe fún yín charity tọ́lọ́run gbà nìyẹn ẹ ń ṣe charity bí àwọn tó wà nínú ayé tó kì í ṣe ìránṣẹ́ ọlọ́run nǹkan tó ń ṣe lẹ́yìn náà ń ṣe yìí kàn gbé kàn kàn gbé charity nígbà tẹ́ bá níyàn kan ní ìdí five hundred thousand tẹ́ gbá káùntì lẹ̀ àwọn tó ń wò mí wọ́n ti dá five hundred thousand yẹn àwọn tó máa wò mí létà wọ́n á tún dáná dá owó àwọn tó tún máa wò lọ́la wọ́n á tún dáná dá owó ibi tẹ́ ti ń rówó nìyẹn ibi tẹ́ ti ń rówó jẹ nìyẹn lọ wá ṣẹṣẹ ẹ lọ wá ṣẹṣẹ pásítọ̀ ń ṣiṣẹ́ ẹ lo connection yìí kẹ́ fi máa lọ sọ́fíìsì kan kẹ́ máa lọ láàárọ̀ kẹ́ máa close láago mẹ́ta kẹ́ gba chọ́ọ̀chì ẹ lọ ṣiṣẹ́ ìbùkún ni fún pásítọ̀ náà tó fọgbọ́n ṣàtọmọ ọ̀dọ̀ àti gbogbo wa ẹ yéé ṣe ṣáríìtì ìsọnù ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ ká gbà lọ́wọ́ ilé gbà lọ́wọ́ ilé gbà lọ́wọ́ ilé ká wá fi orí èèyàn kan gbà ká wá mẹ́ni yẹn ká wá fún táṣẹ́rẹ́ ká kó ìtókù sápò ìbùkún tọ́lọ́run ò fẹ́ ni àwọn àágùn tèyàn ò gbọdọ̀ fílẹ̀ dọ́mọ ní àwọn àwọn ogún kan wà tó máa ń fi ilẹ̀ dọmọ táwọn ọmọ máa tà ní tàkútà wọ́n á ti sin bàbá wọn wọ́n á ti sin ìyá wọn sórí ilẹ̀ àwọn ọmọ burúkú wọn á sì wú ìyá wọn dànù wọ́n á sì wú bàbá wọn wọ́n á sì ṣá gbogbo egungun wọn sínú àpò ẹ̀wà wọ́n á sì gbé e lọ wọ́n á sì talé náà wọn ní rẹ́sipẹ́tì kọ́ sí àwọn òbí wọn síbẹ̀ torí àwọn ogún tá a ti forí burúkú kó jọ ni a ti fàágùn aláàgùn kó jọ ni àwọn ogún tí ò kì í bọ́mọ kalẹ̀ fẹ̀yìn ilẹ̀ fọmọkọ́kùn ẹ̀ balẹ̀ lọ́rùn máa fọwọ́ sun àyà páfìtì má dàgbọ́n aláàgó mọ́ ti tèmi ẹ̀yẹ ṣe sáré tí ó fò ìránṣẹ́ ọlọ́run ní yín ẹ̀ kì í ṣe táyé ẹ fà wọn tó wà nù ayé lẹ̀ ẹ jẹ́ kó máa ṣerú ẹ̀ ọlọ́run á pè wọ́n wálé inú ìjọlẹ̀ yẹn wà olórí ìjọlẹ̀ pera yín ẹ má ṣe bí àwọn tó wà nù ayé àwọn tinú ayé tọ́lọ́run ò tí ì pè ọlọ́run ò tí ì ní táìmù fún wọn àwọn náà ń ṣerú ṣáríìtì yẹn àkáǹtì wọn náà máa ń gbélẹ̀ wọn á yọ ẹ̀gúnjẹ tiwọn náà ibẹ̀ náà ti máa gbọ́ bùkátà the same thing lẹ́ ń ṣe wọ́n wọnú ọ́fíìsì yín fọ́tò ìyàwó yín bó ṣe gààrí nínú ọ́fíìsì àròwò ṣáàrìtì wa náà lẹ́ fi ṣe gbogbo kìíní ẹ ẹ wá dúró fọ́tò tẹ tẹ gbé tẹ áǹgì tó dúró báyìí ẹ. wọ́n ní Muyideen kí lorúkọ ẹ̀ ó ní Muyideen Àgbàlá Gabriel lorúkọ òun. God bless you brother Muyinde o ní wisdom ọlọ́run á ṣe bọkùn ẹ̀ pàdé ẹni àgùntàn tọ́lọ́run ò fẹ́ kó sọnù ni brother Muyinde O possible ọlọ́run sì lè ṣàánú ẹ̀ yá mo mọ̀ bẹ́ẹ̀ ẹ o ó sì lè ráàánú gbà ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí gbà because ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí ni ẹ́ you understand kò sí nǹkan tán lè náà ń ṣe mi ò fọ́ orí straight náà ti mú ẹ kò sí wà tó wà lọ́wọ́ ẹ mi ò fọ́ ẹ ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronú tó pé wàdà ọlọ́run á fọwọ́ tó ẹ lọ́kàn fúnra rẹ̀ tẹ́tẹ́ ò dáa ọlọ́run á gbàdánù lọ́wọ́ ẹ àwọn ohun tó dáa tí ọmọkùnrin fi ń ṣe ọkọ tó fi ń ṣe bàbá fún ọmọ ọlọ́run á gbélé ẹ lọ́wọ́ àwọn ìwà tọmọ ò gbọ́dọ̀ kọ́ bàbá ọlọ́run á gbà lọ́wọ́ ẹ lágbára ọlọ́run wàá bá àánú pàdé wàláì ọlọ́run á fàánú yọ ẹ lágbára ọlọ́run ò ní rìn sọnù wàá ṣèrè ni ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run á dẹ̀ lù ẹ́ á lù ẹ́ fógo ẹ̀ lágbára ọlọ́run. Wọ́n ní nígbà wẹ́ẹ̀dì pọ̀ mi ò rí dáadáa ní ọjọ́ ìyá náà ìwòye ìgbà wẹ́ẹ̀dì ẹ mọ̀ bá mo kọ́ ṣù ọkọ àti ìyàwó ọkọ ìyàwó tó láti dìbò ní láti jíjọ wẹ́ẹ̀dì ìyàwó mi tó láti dìbò nínú ìjọ wẹ́ẹ̀dì àmọ̀ sí bí jẹ tún máa ń jẹ tún máa ń bọ̀ àná yẹn I saw you uh, uh, and uh, narrating the little about this matter. Mo ìdí kí ló ṣẹlẹ̀ kúrò ní ẹ̀kọ́ mi. Mo ìdí ti fẹ́ ṣàlàyé. Gbogbo ayé ló ń gbẹ. ayé. Lákọ̀ọ́kọ́, kí wọ́n fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. a ara. wisdom. bọ̀dá Muyidee lílù a máa sọ ẹni di ara ìwọ ìyàwó tó bá wà lọ́wọ́ ọkùnrin tó ń nà ẹ̀ fọgbọ́n sàṣàlà fẹ́mi ẹ̀ toró lè jẹ́ kéèyàn Muyideen ó ní nínà sọ ẹni dá láàbọ̀ ara ẹja máa gbọ́ lọ. àkọ́kọ́ tó jẹ́ kí ọ̀dọ̀ bàbá bàbá Gabriel mi láti máa gbé láti wà ní àkàtà wọn ní tó jẹ́ kó sú mi ni pé wọ́n máa ń nà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. ẹ jọ̀ọ́ báwo ló ṣe já láìmoore ẹ̀yin tẹ́ ẹ̀ bú Muyideen ẹ̀rí pààyè yìí ti bàjẹ́ báwo ló ṣe já láìmoore torí pé mo ṣoore fún ẹ toró o ṣoore fún mi ó fẹ́ máa nà mí lójoojúmọ́ ayé ẹ máa bàjẹ́ ni wàláì oore tó o ṣe tó o fẹ́ dúró gbọ́ ọpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ènìyàn tó wá ń torí ẹ̀ nà mí ó máa kú dànù ni torí o lè pa mí sáyé o lè wó mi légungun fáwọn ọmọ tèmi o ò lè ná oṣù oore ọlọ́mọ àjàjò rẹ worú oore tí mú ìdín eh, sọ́rí irú oore tágbàlá Gabriel tó ṣe fún bàbá Suebebe ọlọ́mọ àjàgbò orí òfò mi ò fi yọ bàbá Suebebe bàbá tí ò tọ́jú ọmọ tí Àgbàlá Gabriel dẹ̀ mọ́ pòun náwọn múgùn tán máa dáwó fún ẹjọ́ tí bàbá Suebebe tí nǹkan bá ṣe lọ́la ń sìn tí nǹkan bá ṣe ẹ̀mí ẹ̀ lọ́la àwọn ọmọ wo ló fẹ́ wá gbọ́ ilé lọ́wọ́ Àgbàlá àwọn ọmọ wo torí bàbá yẹn ọmọ ẹ̀kọ́ kò yọjú sí lórí wíṣì ẹ̀ nínú ilé tó wà yẹn àwọn ọmọ bàbá yẹn wo ló fẹ́ wá ní ogún bàbá wa tẹ́ fórí bàbá wa gba owó tí wọ́n dáwó fún bàbá wa Suebebe ilé ti di ilé ìbọ̀dá yìí so ẹ wò ó ní nínà máa ń sọ ní da láàbò ara social media tí mi ò ráyè jáde ń àwọn tó lè mi analyze ẹ̀ ń nínà nínà sọ ní da láàbò ara ọkọ tó bá nẹ sádànù tó bá kà fún ẹ kú tọkọ bá na obìnrin ikú ni ikú lè rí ó máa dóbìnrin mi ọkùnrin ò lè dúró bóbìnrin ṣe máa dúró lúlò ń ṣe nǹkan tó dáa fún àgọ́ ara ó máa ní rízè táwọn òyìnbó ṣe sọ pé sẹ kò sí nǹkan tó ń jẹ nínú ìyá gan ò lè na ọmọ tó bí nílùú òyìnbó ó ní bá ṣe ń bọmọ wí ìlú òyìnbó tí mo dé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé nínú ò kì í ṣe ẹni tì wà bí òyìnbó má nà ọmọ ẹ máa tọ́ wọn nínú ìfẹ́ wàláì kò sí nǹkan táwọn ọmọ mi rí ń ta tán kì í sọ fún mi kò sí nǹkan tó kì í sọ fún mi tá a bá ń tọ́ra wa nífẹ̀ẹ́ tá a nọra wa ìfẹ́ yẹn máa ó máa strong ó máa free láti lè bá mi sọ̀rọ̀ kò ń ṣe àwọn ọmọ nàìjíríà tó máa ní nǹkan tó fẹ́ sọ òun lè sọ fún ìyá wọn nínà sọ ní dáná àbára àwa níbọ̀dá yìí ò ní sense ó gbọ́n ju àwọn olórí burúkú mi tó ń bú lọ wáì tẹ́ ṣe ń bú ìgbà tẹ́ ẹ̀bú ṣó mọ̀ bóyá ẹ̀bú òun ẹ̀bú ṣó mọ̀ bóyá ẹ̀bú òun èmi ò láti máa ṣerú àwọn ṣó yìí ni bọ̀ nínà yẹn òun ló bí mi nú kò dẹ̀ sẹ́ni tó lè stop ẹ̀ pé kó má bí mi nú mo bínú gan ju bọ̀dá Muyideen lọ ó ní nínà sọ ní da láàbò ara wisdom torí pé o fún mi lóúnjẹ o wá fi oògùn ìyàgbẹ́ sí ẹjọ́ báwo lóúnjẹ ṣe fẹ́ ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú àgọ́ ara mi tó bá dàjẹ́ sí tán ó ní ṣe oríṣiríṣi eléyàá gba tiẹ̀ èyí tó máa lọ ṣiṣẹ́ níbí èyí tó máa ṣiṣẹ́ fẹ́ jẹ èyí tó máa inú ẹ̀ ni wọ́n ti máa ń ṣe kí ni wọ́n ti máa ń yan oríṣiríṣi òun náà ṣe sọ pé nǹkan tá à ń jẹ òun náà ń rí lójú wa kí ló dé tẹ ṣe ń nà kí ló dé tí àgbà bọ̀bọ̀ ìṣe lè máa purọ́ má gbàlá Gabriel tó dẹ̀ máa wà ń bẹ̀ tó dẹ̀ máa fèsì everybody tó dẹ̀ máa máa sọ torí pé ẹ rò pé kò nórí pípé kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ understand ẹ ẹ gbọ́dọ̀ fọ́lọ́ àgbàlá Gabriel nítorí ẹ kú lórí ẹ ní làákàyè toró jẹ́ pásítọ̀ toró ní kó máa donate owó àbówó ẹ̀ ló fi ń ṣoore fẹ́nìyàn ṣé ẹ bínú ẹ pẹ̀lẹ́ o èmi ò lè tẹ̀lé ibi tẹ́ ẹ tẹ̀lé o ìwọ tó bá láìkì mi tẹ́lẹ̀ tó éètì mi nínú ilé tètè má pẹ́ má rosẹ̀ tá a bá rí ẹ jẹ́ ká sọ pa á tó bá yẹ pé kò yọ nínà ni mi ní dá sí mi ní dá sí bọ́ nínà yẹn mi ò like nǹkan tí mi like tí n bá ní nǹkan mi like o ò lè force mi like ok ẹ já máa sọ̀rọ̀ wa lọ. ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ bá da èmi àti ìyàwó mi pọ̀ wọ́n máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ complain ìyàwó mi ju complain tó bẹ̀rẹ̀. tọ́rọ̀ bá dèmi àti ìyàwó mi pọ̀ ṣé torí pé kò lówó ẹnu ẹ̀ ò tọ́rọ̀ ẹ ti rí lólórí kúkú lẹ́ni tó rí òpè ọ̀rọ̀ tó wà ní ẹnu ẹ̀ kò sí lẹ́nu àgbàlá Gabriel tí ò bá ṣe ohun tó dé tí ò bá ṣe ogun ayé tó dojúkọ bọ̀dá Muyideen ẹ jọ ẹ èyí bọ̀dá Muyideen ẹ gbé ti àgbàlá Gabriel just because of ó wà ní ipò kan ayé ń yẹ lọ́wọ́lọ́wọ́ torí ẹni tó wá help gbàgbé òṣì ọmọ ọ̀dọ̀ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọmọ mi mi kò ń ṣọmọ ọ̀dọ̀ àbúrò mi ni mo fọ́ náà tó dá mi ṣe lẹ́rìí èyí mo fi ń ṣe yẹ̀yẹ́ pé wọ́n ní ṣe ló ń sanra sí o èyí lè ní ọ̀dọ̀ àbúrò mi tó lọ télọ̀ mo ní kó fún láṣọ méjì tó dáa kó bá mi ta redmade tuntun fún lẹ́nu ẹ jẹ́ ká ṣe ara wa ṣé ọmọlàkejì bó ṣe lè ṣàrẹ ẹ rí èèyàn tó ń bá wọn tọ́mọ ẹ ti mọ̀ pé nani ni ẹ ti mọ̀ pé ọmọ ni ìwọkúwọ náà máa wọ̀ sí ọmọ tí wọn dẹ̀ máa fa ẹ̀ mọ̀ pa jẹbọ́ ajẹbọ́ lọmọ wọn máa wọn máa jẹbọ ta ẹ dọ́mọ lọ sí fast food nàìjíríà ọmọ ọdọ wọn á wọ́n treat èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tá a bá ṣe láyè la máa gbèrè ẹ̀ o lè torí pé o help èèyàn kóhun àtìyàwó ẹ̀ ní kọ́kọ́kọ́ ní misunderstanding kẹ́ ẹ understand ìyàwó kẹ́ má gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ ẹ mọ̀ pé tó bá ti rí pé èmi náà máa ń support èmi náà máa ń support ọkọ ẹ̀ á ṣe nǹkan tí ò dáa gan ọkọ àfẹ́ ṣàlàyé á parọ́ ọmọkọ ẹ̀ òun lè máa follow torí pé ti rí ní ẹni tí ò ní láárí nínú ayé ẹni tẹnu òye lé tọrọ òótọ́ sí lẹ́nu láwùjọ e le máa treat èèyàn bẹ́ẹ̀ yẹn in fact tó bá dópònù ọ̀rọ̀ burúkú ló fẹ́ sọ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹ gbọ́ tọrọ ìyàwó ẹ̀ ẹ digest ẹ̀ ẹ bá àwọn méjèèjì mo wà kékeré mi bá ni ẹ ẹ má bínú mo É maduro. má bínú. Ah, eléyìí ò lè wọ́ọ̀kù. Oh,